àárọ̀ ni àdìsẹ́lẹ̀ kẹtàdínní àádọ́ta ìyá àdì fọ̀tísẹ́wò الحديث السابع والأربعون عن أبي هريرة رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم قال ما من يوم يسبئ العباد فيه إلا ملكان ينزلان فيقول أحدهما اللهم أعطي منفك خلقا ويقول الآخر اللهم أعطي منفك تلفا متفق عليه حديث النبي صلى الله عليه وسلم وبيقول عليك فتصير ó ti fẹ́ ju àwúre lọ ó ti fẹ́ ju yé lọ wá nǹkan téèyàn náà lè pé òun lè fẹ́ kí á sì tí òun fi lè máa gbèrú gbogbo orúkọ tó kéèyàn lè wá yálà ó ti ẹ̀ sísẹ́ ni àbí kò sísẹ́ ni àwọn ọ̀tá náà lè kọ àìlè sísẹ́ ju gbogbo ẹ̀ lọ. torí pé ọrụ anabi ànábì ọlọ́run ti kílẹ̀ rẹ̀ fún wa pé láyé ń dúkù ánìlè àwa ẹni wà ilá wá yóò yù há. òkè ń ní o bá sọ sọ nínú náà fún òní wa sọ eléyìí fún wa kí sọ náà anabi ní má mi arábìnrin kò sí nínú ọjọ́ kan sílẹ̀ ọmọ o yusufi olè ìbáàdù bíi táwọn ẹrú ẹrú ọlọ́run tí wọ́n ó jì í lórílẹ̀ níbẹ̀ ìjọ náà tí wọ́n ó jì í sórílẹ̀ ayé níjọ náà ìlà màlàkà ni yẹnzìlán àyàfi kí màláìkà méjì kan kó sọ nítorí ẹnì kọ̀ọ̀kan wa ẹ̀rí. àwọn màláìkà méjì yìí wọn ó sọ nítorí tiẹ̀ wọn ó sọ nítorí tèmi màláìkà méjì náà ni ṣùgbọ́n àwọn méjì yìí díútì kan ọlọ́run gbélé wọn lọ bàyàkúlù àdúgbòmà ìkànnà àwọn méjèèjì díútì tọ́lọ̀ ń gbélé lọ orí ẹ̀ wáyé tí oníjọ́ náà tó òun ni kó máa sọ pé Allahumma àti ìfòǹfìkà kọ́dàbà òun ọmọ àdúrà ni àdúrà ni ọmọ àti gbogbo ẹni tí bá ti ń ṣe kíni gbogbo ẹni tí bá ti ń ná owó rẹ̀ sójú ọ̀nà tí bá ti ń ná owó síbi ìfẹ́ ọlọ́run ọlọ́run káyọ̀ láti abẹ́rẹ́ sọ àwọn láìka àwọn ọlọ́run ọ̀pá àwọn bá a fi kéde wọ́n sọ àwọn bá a fi ọkọ̀ rọ́pò ńtọ́ná abẹ́rẹ́ anabi ni fayakulu le aaba ṣùgbọ́n kan yókù náà òun náà máa sọ̀rọ̀ kí lọ́wọ́ tó náà máa sọ̀rọ̀ kí ni rẹ́sipọ́nbílítì tiẹ̀ kí ni sẹ́tọ́rọ̀ ń gbélé òun náà lọ́wọ́. sálàfà ètò ìlú wọn máa bẹ́ wọn gílẹ̀ sálẹ̀ tí náà máa bá wọn náà máa pẹ́ ìrẹ̀ ọgbọ́n dákun gbogbo ẹni tó ní lọ́wọ́ tó há lọ́wọ́ tí ò ná gbogbo tó ní lọ́wọ́ tí ò tí ò ná ìpanu dákun máa bá kó sínú dúkìá rẹ̀ nyàmá. àwọn tá ń ọrụ ọ̀rọ̀ tó wọ́n máa ṣiṣẹ́ yìí àwọn ẹni àwọn màláìka ọlọ́run tó yẹ pé ọlọ́run yìí wọ́n láyà fún ọmọ àmà àmàrọ̀ wọn bàyà fàálù ní máa lù máa lù. àwọn tá a sọ yìí àwọn ètò ìtàkì ọlọ́run àti ọlọ́run tó lọ́ba sọ́bà ìyẹn máa ń ní àwọn láyà kúrú náà wà láyà sọ̀rọ̀bù wọn àfi ń jẹ wọn àfi mu tẹ̀lé fún àjẹ àránù tọ́lá olùwà abínú fún wọn àmì àránù tọ́pọ̀lọpọ̀ lómi ti jẹ lórí rẹ̀ lẹ́yìn bọ́ jẹ̀bi dàrẹ́tì ọ̀jẹ̀bi dàrẹ́tì ọ̀jẹ̀tàn kò tó mọ̀ ní dàrẹ́tì ló ti jẹ̀bi tó ní mọ̀ àwọn ọ̀nà wa mọ̀ kó gbogbo mọ̀ sọ̀bẹ̀ ìfẹ́ tí wọ́n mọ̀ wá sí nìyẹn jẹ̀mọ́ náà ló gba nǹkan mi ẹ̀sán rẹ lómi ẹ̀sán gbọ́ pé dúkìá ńláńlá rẹ̀ kọ́kọ́ jóná ẹ̀sán rẹ lómi nǹkan mi ẹ̀sán rẹ pé dúkìá kan rẹ̀ kọ́kọ́ ṣòfò gbogbo àwọn ilé ìjọ yẹ kó yọ ńbẹ tí ò yọ yẹn ìpè àwọn mọ̀lẹ́kà yìí nígbà láì bá Allahumma aati mumsikatalafa gbogbo ọdún ní. tó ti máa lé kọ́mọ̀tọ̀tún kọ́mọ̀tọ̀tún àwọn sọ́sì ní bùkátà sí lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ ọlọ́mọ̀tọ̀ fún wa náà náà lọ́wọ́ láwọn àyè ní pé gbogbo dúkìá tó níyẹn mo kàn gbé ilé ọlọ́wọ́ ọba ẹ̀ ní yọ àpẹẹrẹ sẹ́ǹkà yẹn wọ́n rán ẹni tó lọ sí ọba pẹ́ẹ́n. bí gbogbo wa ti ní yẹn gbogbo ọlọ́run tó láti ní kọ̀ọ̀kan gbogbo ọlọ́run kọ̀ wọ̀nyẹn ntọ́nà pé ọdún kẹlẹ́ o distributọ̀ ni ọ kó pé fáwọn tó wò ní kó pé fún. mélòó ló wá sí bẹ́ẹ̀ tẹ̀bí ọ̀pọ̀lọpọ̀ sọ́ọ́ ti tiẹ̀ ni ọ̀pọ̀lọpọ̀ sọ́ọ́ ti lára ẹ̀ ní ògbẹ́tọ́ wa sọ gbogbo ẹ̀ náà ti tiẹ̀ tó ń gbé mẹ́lẹ̀ tó wà pọ̀ sí tó wà pọ̀ sí. báyìí tẹ ọ̀nà sí dị àti nínú kékeré ọmọ ìgbà púpọ̀ lọ́dọ̀ gbogbo bí tí o kọ́ ọ̀nà tó kékeré náà nínú ìjọlọ́wọ́ nínú ìjọlọ́wọ́ fún ọmọ padà tó kálukú aná wa sọ ilé ó pàdé kálukú aná lójú náà ó ọ̀nà pẹ̀lú ànábi díkà ẹ̀wọ́n náà wà ní ká pẹ̀lú ẹ̀dá alihakumu takasuru hatta zurtumul maqabir kalla sawfa ta'lamun kódà thumma kalla sawfa ta'lamun abẹ́rẹ́ ẹ̀wọ́n náà wọ́n ní alihakumu takasuru kọ́kọ́ kọ́kọ́ kọ́kọ́ kọ́kọ́ fi ń kó jọ kọ́kọ́ ó sì kó sàn jẹ́ báwọn èèyàn kò ní ká rántí ń tọ́ ẹ ká ṣe. torí ìdí eléyìí àdìsí yìí tó fẹ́mi àti ẹ fẹ́ntọ́ wá nípa sí o fẹ́ntọ́ wá nípa sí i ntọ́nà bá ti fún kálukú wa náà kàmá gbìyànjú kàmá nà síbi ọ̀nà ọ̀rọ̀ lẹ́yìn pa àtọ̀ àwọn ìta àmà náwó sí fúnra wa bẹ̀rẹ̀ láti rí àwọn tó súnmọ́ nínú ẹbí rẹ torí kó kù díẹ̀ kà tó fún wa ibi tó ti bẹ̀rẹ̀ nìyẹn kótó wa ti kọ́ àwọn ìwà àwọn tó wá jìnnà àbáwọn arẹ́mẹ́tì àwọn tó súnmọ́ yálà níbi iṣẹ́ ni nílé ìgbé náà ni àwọn ènìyàn kúrò yẹ pàtó kó náà sì gbà sí ìjẹ níwọ̀nba ràn lọ́wọ́ bí kò ràn lọ́wọ́ bẹ̀rẹ̀ orí ìjẹ náà wà. sẹ́rí ayé gan tí ń kọ́ wa lẹ́kọ̀ọ́ bẹ́ẹ̀ káwọn ìta àwọn ọ̀rọ̀ náà wọ́n wà lóbìnrin káwọn lò. ayé àpò àti ọ̀rọ̀ mẹ́rin àmì là sọ́ọ́ lè há sálẹ̀ náà sí wọ́n máa ní àgbà á. فعليها وما ربك بظلام للعبيد ẹ̀rọ ọlọ́run kan tèmi náà máa sí níjọ́ tọ́lọ́ fẹ́ fi àyà nìyé òun àtọ́ arábìnrin kan pàdé ní fún ọjọ́ ṣiṣẹ́ ọjọ́ ṣiṣẹ́ olùkọ́ náà arábìnrin wa ń wá lábẹ́rẹ́ tó jìnnà sáláàtì ẹ̀jẹ̀ abẹ́rẹ́ máa pa owó mọ́tò ọkọ̀ abọ́tọ̀ ọmọ náà fà á sẹ́ni ẹ̀dá bẹ́ẹ̀ ń dojú tẹ wà lọ́wọ́ yẹn nígbà ẹ̀kọ́ ẹ̀ka kó wá ìdí ilé ẹ̀kọ́. Owó ilé ẹ̀kọ́ pẹ̀lú àníyàn dáadáa torí mi náà máa sọ̀rọ̀ tó ń sọ yìí ní kìnìún máa jẹ́ ìdúgbò gbòòrò pẹ̀lú táwọn ọ̀rọ̀ ìyá dáwà balẹ̀ fún ẹ̀rọ wa lọ kọ́dà tẹ́nì yẹn fi kúrò bẹ́ẹ̀ níjọ́ tẹ́nì yẹn kọ́kọ́ lọ kọ́kọ́ lọ wọlé yẹn gbà tẹ́nì yẹn lè báyìí tẹ́nì yẹn kúrò bẹ́ẹ̀ kò níbẹ̀ o. ẹ wá wo bàtọ́lọ́ fẹ́ bì má pé mọ́ni àmì làtọ́ lè ha fáàlì náà ti dáadáa sí fún ẹni kan yóò náà òun náà ti pamọ́ fún rẹ̀. alákùnrin tọ́nà arábìnrin lọ́wọ́ yìí òun kiri kò kò tó fi balẹ̀ rárá òun ló bẹ̀rẹ̀ ẹ̀rẹ̀ lọ́wọ́ tó fi balẹ̀ nítorí òun tó wá bẹ́ẹ̀ sí ìyàwó tó tán lọ́wọ́ nípa náà tó fi balẹ̀. ìyàwó wa súnmọ́ ìyàwó súnmọ́ nígbà tí àwọn ọmọ ní ọjọ́ márùn ni wọ́n bí bóò ni pẹ̀lú ní ṣe ti balẹ̀ pẹ̀lú ní ṣe ti balẹ̀ láàrú owó òdì ìlú owó fi tọ́ tó kò fi balẹ̀ a jẹ́wọ́ ilé fún ìyàwó sàwọn sẹ́wọ́n tó bẹ̀rẹ̀ ní pé òun ìgbà tí ẹ wá wọ lọ́dọ̀ tó arákùnrin yìí skul bíi tẹ́lẹ̀ tọ́wọ́ yẹn náà ti tíìtì náà ni òun náà ti fẹ́ yàwó ẹni tó ń fẹ́ fẹ́ òun ni ó sẹ́ńdì òun ni ó tẹ́ ní ìṣẹ̀ tó tọ̀dọ̀ tẹ́ ní ẹ bá ti lè káàkiri ẹ̀ yóò kú òní ó tẹ́ kò ní máa tó pẹ̀lú àwọn ọmọdé tẹ̀ ní òun kú òní ó tẹ́ ẹni tí wọ́n bá talé òun lọ́ padà ní ó tẹ́ ní ìṣẹ̀ ilé tí wọ́n gbà fún ọjọ́ àná ìgbẹ́ náà lọkùnrin ń pè ní káàkiri àti ọmọdé àbẹ́là tó lè wà mọ́tẹ́ àgbà bá ìhà wà máa fún kàdúrà ọkọ̀ sọ fún mi pé ẹ̀wọ̀n lọ gbé bẹ̀rẹ̀ mọ̀ wọ́n láró tọwọ́ tó ti sẹ́yìn ẹ̀ kọ́ sílẹ̀ ní ìtọ́sẹ̀kẹ́lẹ̀ owó rẹ̀ gbà yẹn tó fẹ́ẹ́ lè gbàgbé oṣù mẹ́fà gbogbo tó lọ bẹ̀rẹ̀ ìtọ́sẹ̀ ní ìfẹ́ tó lọ àtúntò bẹ̀ fún ọdún kàdé ìtọ́sẹ̀ wọn ibẹ̀rẹ̀ ni ìwọ́n tó ti kọ́ padà arú tó nà padà gbalẹ̀ tó padà wá arú léwu ẹni ẹ padà wá fẹ́ẹ́ tó lé lọ́dún mẹ́ta nínú léwu kó ló tó padà kó mẹ́ta abẹ́rẹ́ wà sálá náà rẹ̀ kọ́lọ̀ kọ́mọ fún àná àgbẹ̀yẹ ọ̀rọ̀ lọ. ẹni yẹn ò gbọdọ̀ ẹni yẹn láti wọ́n wọ́n gbọdọ̀ fún ọ̀gbọ̀n tó ní àmì látọ̀ọ́ yà kò gbọdọ̀ fún ọ̀gbọ̀n tó yẹ buka ya kọlọ kọ anya kaa na ọmọ tuma lẹnu yẹ tuka lọ kọ anya mẹmẹ na baro lọ baro wọn n'o ti ribi ti iru bẹ́ẹ̀ ti ṣẹlẹ̀ ti wọn náà ni o lè má jẹ yẹ gbọdọ lẹ lọ kàbọ náà mi iru bẹ́ẹ̀ náà ti ṣẹlẹ̀ ti wọn náà tuka lọ kọ aka wọn kẹkọ katara ọ̀rọ̀ lọ katara ọ̀rọ̀ mẹbi kati ma sẹ tuka ma lu lọ́wọ́ mọ kọ ala ti yẹ o. وصلى الله على سيدنا محمد وعلى آله وصحبه وسلم السلام عليكم ورحمة الله وبركاته